orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀másífà nílùú Ògbómọ̀ṣọ́ ohun ìdùnnú ló máa ń jẹ́ fún mi lọ́pọ̀ ọ̀gbà tí àwọn èèyàn bá ń comment sí ara sábẹ́ àwọn nǹkan tí mo fi síta yìí ó tún máa jẹ́ ohun ìdùnnú fún mi tí àwọn kan bá ń pè mí tí wọ́n ń sọ rírì Olódùmarè tó fi ewé àtìgbè nínú ayé wọn ó tún máa jẹ́ ohun ìdùnnú fún mi pẹ̀lú nígbà táwọn tó ṣiṣẹ́ yìí bá ń sọ fún mi pé àwọn ti ṣe Olódùmarè sì ní orí bẹ́ẹ̀ hmm. àdúrà àwọn ọmọ gbà ọ́ ìta bá dáwọ́lé Olódùmarè ó mọ̀ jẹ́ òṣèṣe fún wa ìrìn àjò tá a bá rìn á mọ̀ bá ire pàdé ńbẹ̀ gbogbo tá a bá sì fi ọkàn wa sùn wípé a fẹ́ kó ṣeéṣe fún wa Olódùmarè tó lágbára lórí ohun gbogbo yóò máa jẹ́ kó ṣeéṣe fún wa o gẹ́gẹ́ bí mo ti máa ń sọ tẹ́yẹ bá fẹ́ rí mi tó bá ti dádúgbò tá à ń pè ní mọ̀sífà nílùú ògbómọ̀ṣọ́ ẹ̀yẹn ní kó béèrè ilé abẹ́sẹ̀ tí mọ̀sífà lágbára lọ́wọ́ olódùmarè ẹ dọ́dọ̀ mi ẹ o ṣùgbọ́n ó máa ń wù mí kémi àtìyàn jọ mú àkókò àwọn tó ti wá mi wá wọ́n ti mọ̀ bó ṣe ń rí ìdí rèé wọ́n ti rí i pé ọ̀pọ̀ ọgbà mi kì í rí àyè dáyàn lóhùn wọ́n á jókòó jókòó jókòó jókòó nítorí kíni àkọ́kọ́ àwọn tí wọn ò rí mi rí tí wọ́n bẹ̀ mí níṣẹ́ máa fẹ́ ṣiṣẹ́ wọn kàgbéṣẹ́ wọn ránṣẹ́ sí wọn àwọn tí wọ́n sì tún rí mi rí náà tí wọ́n bẹ̀ mí níṣẹ́ máa fẹ́ ṣiṣẹ́ wọn kí n gbéṣẹ́ kí n gbéṣẹ́ wọn ránṣẹ́ sí wọn tá a bá wá ní ká jókòó pẹ̀lú èèyàn kan ká wá máa rojọ́ ká máa béèrè béèrè láàrin wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta tí èso ọjọ́ tá mú àkókò fún ó ṣeé ṣe kéèyàn máa disappoint àwọn èèyàn torí náà ní ti mo ṣe máa sọ pé ẹni tó bá fẹ́ rí mi ẹ pè mí kájọ má kókó kí n sọ gbà tí màá ráyè fún yín káwájọ ráyè fúnra wa báwọn ṣùgbọ́n pé èèyàn kàn wá mi wá ó máa ń fa kí wọ́n má rí mi ẹlòmíì ò ní rí mi lọ́jọ́ òun jọ́kejì ó lè má ṣe sí torí pé mi ì fẹ́ fiṣẹ́ sílẹ̀ bá a bá ṣe bó ṣe yẹ ká ṣe ìní ò rí bó ṣe yẹ kó rí ìdí nù mo fi máa fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀wà ń jọba yìí àtọ́ àwọ̀ gbà ó ojú òsì ní tiwa bí mo ṣe máa sọ tẹ bá ti dógbò mọ̀ sọ tẹ délé àdúgbò tá à ń pè ní màsífà ẹyẹlẹ lọlé abẹsẹ ti màsífà wọn mú yín dọdọ mi hmm. mo fẹ́ fi iṣẹ́ síta lákòókò yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbà wá yànjú iṣẹ́ tí mo fẹ́ tí mo fẹ́ fi síta mi ìfẹ́ ká dúró lórí ẹ̀ mo fẹ́ ká ṣe ni mi ìfẹ́ ká sinmi lórí ẹ̀ mo fẹ́ ká ṣe ni mi fẹ́ ká kàn gbọ́ mo fẹ́ ká ṣe ni mi fẹ́ ká kàn sọ pé ah, iṣẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa tí a wá ṣe iṣẹ́ dáadáa tá a ṣe bó la ṣe mọ̀ pé dáadáa ni ẹja ṣiṣẹ́ yìí ẹja gbìyànjú rẹ̀ ẹja ṣe bó ṣe ká ṣe ẹja rìn bó ṣe ká rìn àwa náà dúpẹ́ pé iṣẹ́ tá a ṣe yìí o iṣẹ́ ni lóòótọ́ Olódùmarè yóò sì jẹ́ ó fún wa Olódùmarè yóò jẹ́ ó fún wa o olódùmarè yóò jẹ́ ó ṣe é ṣe fún wa torí náà ni mo ṣe ń sọ fún wa pé tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ dáadáa iṣẹ́ tí a fi máa ń rí ohun ìjìnlẹ̀ lójú àlá iṣẹ́ tá a fi máa ń mọ ohun ìjìnlẹ̀ lójú àlá akọ́ fún yín lápẹ̀rẹ̀ kan ìbàdàn nìkan pè mí kì í ṣe nàìjíríà ń bì ìlú amẹ́ríkà ló wà ó ń fẹ́ máa mọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lójú àlá mo ló póríṣiríṣi ṣùgbọ́n tẹ́ni mú ọ̀làgbàrà díẹ̀ ṣùgbọ́n nítorí pé mi ti mọ bí àwọn iṣẹ́ ìṣe lọ ìtún ṣe tó ń tó fẹ́ fún un ẹni náà pè mí nígbà tó lo iṣẹ́ fún ìgbà àkọ́kọ́ ó ní a òun ò tiẹ̀ rọrùn sùn ṣe ni gbogbo àyíká òun yóò wá dàbí gbà pé ara òun wúwo ara òun wúwo mo wá rẹ́rìn mo ní ìtún ṣe iṣẹ́ tẹ́ ẹ fẹ́ fún yín nìyẹn o mo fi sọ fún yín pé nǹkan tí bẹ nínú ayé ọ̀pọ̀ níwọ̀n báyìí ńlá lè rí tá a bá fẹ́ kọjá àyè wa ṣùgbọ́n àwọn kankan bẹ tá a lè máa lò láti mọ déédéé nǹkan tó yẹ ká mọ̀ nípa ìrìn àjò ìgbésí ayé wa látọjú àlá nípa ìrìn àjò ìgbésí ayé àwọn èèyàn tó yí wa ká látọjú àlá bá a fẹ́ gbaṣẹ́ níbì kan bá a fẹ́ ṣe nǹkan kan kan bí nǹkan fẹ́ ṣẹlẹ̀ Olódùmarè fún wa láwọn àǹfààní kan tá a bá rìn á bá bẹ́ẹ̀ yóò máa fi àwọn nǹkan yóò máa fi hàn wá a máa rí ìmọ́lẹ̀ àwọn nǹkan kan a sì máa rí òye àwọn nǹkan kan látòjú oorun àwọn nǹkan yìí ò ní jẹ́ kí a máa bọ́ sínú òkùnkùn àbínú ìjàmbá lọ́pọ̀ ọ̀gbà ìdí rèé tí mo fi fẹ́ fi iṣẹ́ ìsìta ṣùgbọ́n kìí ṣe iṣẹ́ èyí tó lè máa mú ká máa rí ìríkùrí kìí ṣe iṣẹ́ èyí tó lè mú kí orí wa àbí àyíká wa kó máa rí bákan kó máa tóbi rárá o ṣùgbọ́n iṣẹ́ tá a sùn lálàáfíà tá a jí lálàáfíà tá a sì rí tí olódùmarè fẹ́ kárí látara ìbéèrè wa nígbà tá a fẹ́ sùn tá a bá wa fẹ́ ṣiṣẹ́ yìí nǹkan tá a lọ wá kò ní mo fẹ́ kà torí pé iṣẹ́ tó dáa ni tẹ́ ọ bá rí tí ò yé ọ lọ fi àwọn amòye wọn ó sì là ọ lọ́yẹ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan tẹ́ lọ wá kò ní mo fẹ́ kà yìí ó wà ẹ wà ẹ. Eh, ewé ẹ̀wà àwọn kan pè ní tanátaná àwọn kan pè ní tanátaná tí ó ti tanátaná yẹn àbí yẹn gbé twenty one mọ́kànlélógún tanátaná yẹn ó gbé twenty one mọ́kànlélógún lẹ́yìn náà o orí òkété. a wá orí ológbò kì í sòdìdì ológbò a wá orí asínrín kì í sòdìdì asínrín ṣùgbọ́n gbogbo nǹkan tí mo sọ yìí tòòjọ́ ní ọ̀jẹ̀ a sì pa òkété fúnra wa ni a sì pa ológbò fúnra wa ni a sì pa asínrín fúnra wa ni ẹ gbọ́ mi dáadáa tòòjọ́ ní ọ̀jẹ̀ orí wọn la nílò. Awa wá ìkùdẹ awa a wá ìyẹ́ igún méje a sì wá ìyí àkàlà náà tó náà pé méje ṣe rí ìyẹ́ igún yìí a ó fi bọ ẹnu ológbò méjèèje a ó fi bọ ẹnu ológbò ìkódẹ yìí a ó fi bọ ẹnu òkété méjèèje a wà mú ìyẹ́ àkàlà a wà fi bọ ẹnu àsínrín méjèèjì ẹjọ́ wọnú dáadáa o tàbá ti wá síbà tán á wà wá ìwé ẹ̀là ìwé òmọ̀ àti ìwé ìyeyè hmm, ìwé àbò ìyeyè tí máa ń so á wà tàbá ti wá wà wọ́n kàn yìí á Olódùmarè ẹ̀jẹ̀ àjò tàbá ti wá jò tán a máa fi ọ̀nà méjì láfi máa lò ó ọ̀nà méjì ni láàfin máa lò ẹja jò ká lọ kó kùnà tàbá fẹ́ wá lò á mú díẹ̀ ẹni tó bá rọrùn fún láti foyín lò ẹ dá sínú oyin tẹ́ ẹ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ gbà sọ́wọ́ àbí síbi kan ẹ ṣe gbogbo àdúrà tó yẹ kẹ́ ẹ sì sí ẹ wàá dá ẹ mú ẹ mọ̀ gbọ́ ẹ dà sínú yín bá ẹ mú tẹ́ ẹ bá lè lò bẹ́ẹ̀ ẹ dà á sínú ẹ̀kọ tútù ẹ fọ ẹ o ẹ ṣàdúrà tẹ́ fẹ́ sisi ẹ gbé e mu ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà kejì náà tẹ́ ẹ tún fi lò ẹ dà díẹ̀ mọ́ ọṣẹ ẹ wàá bu díẹ̀ nínú ọṣẹ hàn ẹ lọ́ọ́ fi fọ orí yín kí tó di pẹ́ lò tó ní ẹ̀kọ tàbí tó lóyin so tẹ́ ẹ bá fẹ́ lò ń sìn ẹ lò ọṣẹ ẹ lò ẹ̀kọ tàbí kẹ́ ẹ lọ kẹ́ ẹ lóyin ọ̀nà méjì ni pẹ̀lú àdúrà ìtẹ̀fẹ́ kí lódùmarè fi hàn yín tẹ́ bá ti wá sí bá ń tán tílẹ̀ bá ti mọ́ ẹ̀tù yìí tó kù tẹ́ ẹ̀ dá sínú yín ẹ ò ẹ fi díẹ̀ sínú epo pupa ẹ fọwọ́ kàn lákọ̀ọ́kọ́ ẹ la báyìí ẹ fọwọ́ kàn lẹ́ẹ̀kejì ẹ la báyìí ẹ fọwọ́ kàn lẹ́ẹ̀kẹta ẹ la báyìí pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ máa bá ti sẹ́yìn lọ ṣùgbọ́n kílẹ̀ tó mọ́ tẹ́lù tí lẹ́pọ̀ yìí olódùmarè yóò ti kọ sí yín àwọn tó la yóò ti fi àṣírí hàn yín ẹ ti mọ bí ìrìn àjò yín ṣe ń lọ torí náà tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ tí èèyàn fi máa ń mọ ohun ìjìnlẹ̀ látòjú àlá kì í ṣiṣẹ́ tí ń ya ní wèrè kì í ṣiṣẹ́ tí ń dani lónírú kì í sì ṣiṣẹ́ ń ba ayé ẹni jẹ́ ṣùgbọ́n jẹ́ iṣẹ́ tí máa ń tọ́ni sọ́nà tí máa ń jẹ́ kéèyàn mọ ohun ìjìnlẹ̀ kéèyàn má bàa já sínú ewu ayé ẹ o ẹ lọ ṣe bí mo ṣe ṣàlàyé yìí ẹ bá bẹ́ẹ̀ ẹ sì yin Olódùmarè lógo àdúrà yín ó gbà o àṣẹ Èdùmàrè.